gbogbo àlùmọ́ nàbí ọmọ wípé oṣù yìí oṣù alukurani ni pápá jùlọ tàbá tún wá wo ìgbésí ayé àwọn ẹni tí wọ́n ti lọ ẹni tó jó lórí gbogbo àwọn ẹni rí ayé òun lòjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi tó bá di inú àwẹ̀ báyìí jìbìrìlù ọmọ wa gbogbo alẹ gbogbo alẹ kọ̀ọ̀kan orúkọ kan ní ọmọ wa bá nàbì yu'ariduhu al-Qur'an ògbójojúmọ́ ayé yọ ka al-Qur'an fún anabi náà máa kà á fún jìbìrìlù tí ọmọ eléyìí nípìnlẹ̀ lórí àwọn ìjòkó tó tún máa ń wáyé láwọn tá à ń pè ní majalisu tafsir ìjòkó ìsàlàyé al-Qur'an irú ìjòkó yìí yẹnbẹ́síkú látara yọ jẹ jáde látara àtàdábò lè ayatillah kéèyàn máa ronú nípa ọ̀rọ̀ olúwa al-Qur'an kalamullah gbogbo ọ̀rọ̀ téèyàn máa ń sọ láyé gbogbo ọmọ ànábì ádámà gbogbo téèyàn máa ń fẹnu sọ nínú gbogbo ọ̀rọ̀ rí kò sí ètò dàbí al-Qur'an ó bá ti gbé síra al-Qur'an lọ́wọ́ báyìí téèyàn ti bẹ̀rẹ̀ sí kà báyìí kéèyàn mọ̀ pé èèyàn ń ka tó lóore jù téèyàn máa fi ahọ́n yìí sọ lọ́rọ̀ kò sírú ọ̀rọ̀ náà mọ̀ kò sírú rántí náà mọ̀ kò sírú ìpèpè náà mọ̀ kò sírú àdúrà náà mọ̀ tó dàbí al-Qur'an torí pé al-malfudhu bihi níta ń wí ọ̀rọ̀ olúwa gangan ni wa fadlu kalamillah ọ̀la tún sì ń bẹ fún al-Qur'an ala sa'iri kalamil khalq ju gbogbo ọ̀rọ̀ ẹ̀dá mi lọ ka fadli rabbil izzati wal jalal ala sa'iri al makhluqat bí olúwa ṣe lọ́lá tẹ́ẹ̀lé fi ẹ̀dá kan wé ọba Allah bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀lé fi ọ̀rọ̀ olúwa wé ọ̀rọ̀ ẹ̀dá ọlá tí ń bẹ láàrin ọba tó dá ẹ̀dá sí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlá ti ń bẹ níbi ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ mìíràn nínú àwọn ọ̀rọ̀ tó tóbi tó tó lágbára níwájú Olúwa òun náà ni àká kí ẹ máa rántí Ọlọ́run tasbihaj tahlilaj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tò alukur'ani lẹ́yìn ni o eléyìí kò wá túmọ̀ sí wípé àwọn àsìkò míì ń bẹ tí ọ̀rọ̀ míì ọ̀rọ̀ ń kéde pé òun lọ́lọ́lá jù o ṣùgbọ́n àsìkò tó yẹ kéèyàn ṣe òun òun lọ́lọ́lá gẹ́gẹ́ bí bàtà máa ń pe àdáì tí ń bá ti ń ka alukurani lọ́wọ́ tó bá ti gbọ́ àdáì yọ pa alukurani dé yọ máa dá mọ̀ázínù lóhùn èyí ń yàtọ̀ ó túmọ̀ sí wípé gbólóhùn àdáì ó lóore ju kàlámì rabbil izzati wal jalali lọ ṣùgbọ́n lásìkò yìí ètò sọ̀ràn yàn fún mùsùlùmí ètò yẹ òun ni kó gbé ntí ń ṣe yẹn jù sílẹ̀ kọ́ dá mọ́ẹ́dín kó wí ntí ń wí lè da gẹ́gẹ́ bí àkíyèsí ibi tá a ti lọ nínú àwọn àdájọ́ tó lọ́mọ alukur'an oṣù alukur'an là wà yìí oníkálukú ń gbìyànjú tìkẹ́tìkẹ́ nítorí kà níwọ̀nba ẹ̀ńtò ṣẹ́wárí ọ̀nà tá à ń gbà ka alukur'an oríṣiríṣi èròǹgbà ẹlòmíì ń kà ń fi revise ẹlẹ́nìmọ̀rọ́jà nítorí ti mọ̀ tẹ́lẹ̀ ó ń tún ó ń ṣe tẹ̀síbìtì ẹ̀ ó ń kàn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ òun kà wípé oṣù yìí oṣù Ramadan ni fújọsìn ẹlòmíì ń kódà kíkà rẹ̀ ń ní pé mo gbọ́dọ̀ káyé báyìí nínú alukur'an gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹlòmíín bẹ yọyàn náfìlà gbogbo náfìlà rẹ ẹ̀ǹtọ́ àwọn tó ti há kur'an níṣẹ́ yẹn náfìlà yẹn níṣẹ́ ń bá ibi tó dé lọ tí máa ń wò bí nọ́ọ̀rọ̀ tí ń wọ alukur'an lọ́wọ́ báyìí tó pàdé tó bá tún yẹn náfìlà ibi tó dé òun ló tún kọ́ntínú ìpapọ̀ mọ́ náfìlà èyí tí yàn àti èyí tí bó tiẹ̀ jẹ́ pé èyí tó dáa jù tó ní àpẹẹrẹ nínú orípa àwọn ẹni àná òun náà ni kéèyàn ṣe yàtọ̀ láàrin èyí tí yẹn fi ń yan náfìlà yàtọ̀ sí èyí tí yẹn fi ń ṣe àtìláwà nínú àwọn àkíyèsí fẹ̀ẹ́ ká tún mọ̀ ni pé gbogbo kọ́dà kó ń tọ̀ kó máa jẹ́ mushaf àwọn kan bẹ̀ kan pè bẹ́ẹ̀ níbi tí kùránì wọn tó dúró dé tó jìnnà dé wọ́n pè wọ́n ní al-mushaf eléyìí gan ti di kùránì tí ń rìn nìkan rìn ni ibi tí tí ò ní fi ìkápẹ́ kan síbẹ̀síbẹ̀ èyí tó lóore jù fún yàn òun ni kó gbé kùránì lọ́wọ́ báyìí tí máa ń ṣe tìláwà kó máa kà á nínú ẹ̀ àwọn ẹni eré tí wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n ní ọ̀dà ẹni tó ti há tó ṣe pé ẹlòmíì há tó ṣe pé yóò ní ọdún mẹ́wàá àwọn ti gbẹ́ kúránì lọ́wọ́ báyìí wọ́n bẹ bẹ́ẹ̀ nípa àwọn kan ní gòní nílẹ̀ haúsá oyè kan ní alajẹ́ ni ibi tí kúránì tó jìnnà dé ọgbẹ́ lomi pé òun ti fọ́ gbá mọ́sáfù mú báyìí kó òun ṣí báyìí ìsọ̀rọ̀ ogún ọdún tí ó sì ní fìkàpìkàn pẹ̀lú àánú ọlọ́run síbẹ̀síbẹ̀ ọbẹ àwọn olùmọ̀ àwọn ẹni àná wípé ọdọ ẹni tí ń sè kiri pé kò í ka o àmọ́ kò tiẹ̀ ní bùkátà tí kò gbé mọsáfù lọ́wọ́ mọ́ wọn ni rárá yọjẹbù ní ayin yíyá kúrẹ́lì mọsáfù ètò dájú ní kò gbé mọsáfù lọ́wọ́ ọmọ wò torí pé bíyẹn bá gbé e bí ara yẹn ó ṣe rí yóò yàtọ̀ sí ẹjọ́ kan sọ pé kíkà ń kà so ọpọlọ ojú òṣìṣẹ́ ọwọ́ tó fi gbá mú ọkàn gan bí ó ṣe ní hudur bí ó ṣe present yóò yàtọ̀ sí ìgbà tí máa ń kà pẹ̀lú ní offhand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò dájú kọ́dà bí olúwa bá kẹ́yìn pẹ̀lú kó ti kọ̀mìtì alukoran fi mẹ́mórì òun ní kí ni o kọ́ máa gbé e lọ́wọ́ nígbà tí n bá ń ṣe tìláwà akéèsì ẹlẹ́kẹta nínú àwọn àdájọ́ tó lọ́ mọ́ alukoran tìláwà òun ni pé ọ̀dà ṣé kí èèyàn máa kà á kó ní àkólé kan lórí kíkà pípọ̀ jù ló dáa ni àbí gbogbo tó bá náà máa ń kádà kíkọ́ kà kó sà máa ronú sí àyà rẹ̀ ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé Al-Qur'an kì í sáàyè kan ọ̀rọ̀ wọn ti ṣàlàyé wípé asọ̀kalẹ̀ ìyàdàbàrú àyàtì kẹ̀lé máa ronú sí ni kìtúnṣe gbogbo èèyàn náà ló tún ní ìkápá ìrònú yìí ọmọ ènìyàn jura wọn lọ níbi lẹ́bù yìí ẹni tí ọ̀gbọ́ yé torí pé ìrònú ọ̀wà látara ní èèyàn bá máa ti ń kà ní mùsùlùmí lọ́wọ́ á mọ̀ àwọn tó mọ̀ á mọ̀ àmọ́ sí gbogbo mùsùlùmí lọ́mọ̀ àwọn tó mọ̀ gan lẹ́bù jura wọn lọ ọ̀dọ̀ àwọn tó mọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ní máa tàdábò ẹlòmí ọkà àwọn máa gbọ́ yé jẹ́nẹ́rálì kò sí ẹnìkan kàn dára pé ah àwọn nǹkan kan tún yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó dájú wípé ẹni tí ń kà pẹ̀lú ìrònú sí olóore ju ẹni tí ń kà ní bọ̀rọ̀ gidi lọ. síbẹ̀síbẹ̀ àwọn olùmọ́tún ní ọ̀dà tó bá wá ti inú àwẹ̀ ń kọ́ torí pé inú àwẹ̀ ó ní bùkátà sí kéèyàn kà kọ́ pọ̀ bàbá ní ká dára dó ìbẹ́nu àwọn ẹni rí tí wọ́n yànnà fílà ń kàn yàn ráka lóru náà ni ó sì débi àmọ́yẹtẹsẹ́ ẹlú rákẹ́yọ̀ kan kò sì kú níbi ani nàbà ilà azim tilẹ̀ fi mọ́ tí fájìrì fi wọlé bá ó ṣàrònú ni pé amma yatasaalun ani nàbà ilà azim kí làwọn èèyàn wọn kí náà ń béèrè rẹ wọn béèrè rẹ yóò di kìámọ wọn tẹ ẹdí wọn yóò tẹ ẹsẹ ṣẹlẹ̀ ani ilà azim wọn sì ń béèrè nípa ìró ìjọ ṣẹlẹ̀ tó tóbi sábẹ́ yìí wọn ronú pé ẹrù wọn ani ilà azim ọlọ́wọ́n bá ròyìn ọjọ́ náà pé ìró ọjọ́ àlùkìyàmọ̀ tóbi. jẹ́ nǹkan mi bẹ tó tóbi jọ lọ́wọ́n ọba lọ kò sí ọba yìí ni wọ́n ń ròyìn tí ó ṣẹlẹ̀ jọ náà òun ló sì mọ bó ní ó ṣẹlẹ̀ ìgbà wo ní ó ṣẹlẹ̀ bó sì ní ó ṣẹlẹ̀ kí sì ní ṣe sí ọmọ ènìyàn ọba tó mọ yìí òun ni wọ́n ń pè ní náà ni kò sí omi kà mọ́ láti lọ látara ìrònú ó túmọ̀ sí lẹ́fù béèyàn àti pé bí ìbẹ̀rù ọlọ́run ọba ṣe bóyàn nínú ọkàn ó jùra wọn lọ níta ti lọ òun ni wípé èyí tó wá dáa jù ní kéèyàn pa méjèèjì wọ pàápàá jùlọ kéèyàn pọ̀ ló ń kà kọ́mọ wàá fi àgbọ́yé lẹ ẹnu wọn bá ti máa ń gbọ́yé òun kó make sure kọ́ máa ti ń kà ó sì máa kà pẹ̀lú àgbọ́yé nínú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àkíyèsí kan àti méjì sí i gbogbo ẹni tí wọ́n fẹ́ ka alukur'an ẹja gbìyànjú ká máa wà ní mara o ó da púpọ̀ pàápàá jùlọ tí yẹn bá fẹ́ gbé mọ́sáfù lọ́wọ́ tọ ẹni tí ń ṣe mọ́rọ́jà sálọ̀ àlá rẹ̀ wá já èyí tó dáa jù ní ọkọlọ sálọ̀ àlá bọ̀ tí ọba sálọ̀ àlá tó jẹ́ pé kìí ṣe kó kùránì lọ́wọ́ ó lè máa bá a lọ àmọ́ kò dáa kí yẹn máa wà ní mara gbogbo ìgbà orí pọ̀ ń bẹ́ẹ̀ ṣètánì jìnnà sí yàn èyí ó nífẹ̀ẹ́ ọ èyí ó jẹ́ ní ìfẹ́ síwájú olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwà bíṣẹ́ wà ṣá make sure èèyàn wà nù nira àìnù mara pàápàá jùlọ tí èèyàn bá tún wá ń ka alukur'an finally nínú àkíyèsí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà míì wọ́n yá mọ́sálásí ẹlòmíì nílé náà even kó tó di Ramadan kí wọ́n máa gbé kuraani sílẹ̀ lẹ̀ ọ̀dà o ọ̀dà rárá ìmọ̀ gbé kuraani sílẹ̀ lẹ̀ kí wọ́n kà tẹ́lẹ̀ báyìí pẹ́rẹsẹ́ ẹlòmíì bí ṣe ń ṣe tìláwà náà ni ó ti ṣe ṣe gbé sókè díẹ̀ àbí kọ́ wọ àwọn pákó kalamullah yuhtaram ọ̀rọ̀ ọlọ́run ìyẹn máa ń bá bàrà rẹ̀ ni ẹlòmíì ni mò ń bọ̀ ọ̀fẹ́ sáré ṣe kínní kan ibẹ̀ náà ni ó gbé sí yóò gbé kọ́ra ní síbẹ̀ ọ̀rọ̀ máa ń kó kọ́kọ́rọ́ lé e, ẹlòmíì àgbé fóònù lé e. gbogbo nǹkan yìí ò dáa o alukur'an yaalu inú kí èèyàn bá bàrà ọ̀rọ̀ ọlọ́run ni pé èèyàn ó gbé sókè ẹ̀hẹ́n wọ́n bá máa pé níwọ̀n bá wá ní nǹkan gbé ilé kí ìrìn àgbé sí ọwọ́ níwọ̀n bàbá yìí kó sì máa kà kí ìrìn má gbé Kùránì sílẹ̀ ó ní àṣàrò kan tó ṣe wípé ọkùnrin nínú àwọn ahlul kitab ó wá sọ́dọ̀ ànábì ó wá fẹ́ ka tíra tíra yìí ó wà nínú Sunan al-Bayhaqi ó fẹ́ ka tíra wọn ní o. gbọ́n bẹ̀rẹ̀ ọwọ́ àánú tíra ta àwọn akékeré nìkan ọwọ́ àtẹ́lẹ̀ báyìí gbé sókè gbé sókè ọ̀rọ̀ lọ́nà ló gbélé báyìí tó bá wá rí báyìí níbi kíni àwọn ẹ̀ǹjíìlì ni àbí tàwọ́rọ́tà ni alukur'an kàlámù rabbil izzati wal jalal wal muhaiminu ish alayha tó kọjá gbogbo tó bẹ́ẹ̀ ntí ò sí bẹ́ẹ̀ àkóyawọ́ èyí tó jẹ́ mubarakun tíra àlùbáríkà ni o húdà wànúrún ògbẹ orí ìmọ́lẹ̀ ìmọ̀nà alukur'an so nínú ẹ̀kọ́ yẹn ṣe bá alukur'an ni lò oníkẹ́yìn kan máa gbélé yẹlẹ àdìmọ̀dá kọjá náà ní bí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbá dáhùn mọ́sálásí tán tí wọ́n sì kí ni àwọn rufuf tó bí inú if not kí ni bẹ́ẹ̀ mẹ́ẹ̀kún kálukú kágbé kùránì sílẹ̀ lẹ́ẹ̀kún kálukú kí ló bí i pé ẹ̀ kan kí ni so tí yẹn bá ti wá fẹ́ ṣe tìláwà kí yẹn má gbé kuraani sí ilẹ̀lẹ̀ léyìí gẹ́gẹ́ bí àwọn apá kan ní àwọn kan mí náà ń bẹ tó ṣe pé àsìkò lè má lè gbà wá gẹ́gẹ́ bí kíkà kuraani ẹlòmíì ń kà kuraani ẹlòmíì ń kà kuraani lẹ́gbẹ̀rẹ̀ kí yẹn má wá kà níka aláriwo kọba ẹ̀kọ́ kuraani kíkà ilé yẹn má ká tẹ walladhina kafaru wá sáà ilé yẹn innamal mu'minuna ikhwatun fásitì wọn wá fi gbára wọn lọ́tún lọ́sì eléyìí competition ti ẹ̀kọ́ ohun yẹn ti ń wọnú ara wọn torí pé tí wọ́n máa ń ka alukoran èèyàn gbọ́dọ̀ listening so eléyìí ọmọ wọ́n tẹ̀ tí lèyìn bá rí kó yí sókè òun náà èmi náà òwò nìkan ló lóhùn ni èmi náà gbé òun náà yí tẹ̀ sókè kó sì da anábìnrin láyé karababukum alákẹ́rọ àtibá apá kan yóò gbọ́dọ̀ máa ka alukoran ìpìlẹ̀ alukoran ni pé wáyé lákúrẹ́ alukoran fastami'u lahu wa ansitu tẹ́bàtí tẹ́nìkan ka ẹ̀yin ẹtẹ́ tí gbọ́ kẹ́ ẹ sì dákẹ́ amúgbà tóun ti ń ka tẹ́ ẹ̀wọ̀n mìíràn sì fẹ́ ka tèmi ìsàn kóun ṣe kí ni kò rẹ̀ tiẹ̀ lẹ̀ òun ló tún bí àwọn àkàwé mi ẹlòmíì tó bá ba irú fájírì nísìn ó lè mọ bàárà kẹlẹ́ kejì alákọ̀ọ́kọ́ tó bá lóun fẹ́ san gbèsè yọkàn dìde ni wà á ṣe rú kọ́wúlẹ́kùn àti ọmọ wa àwọn yẹn ti ń sàkárù ọ̀bẹ kọ̀ọ̀mù kí ẹsẹ̀ bíyàn ṣe bíyàn ṣe yìí lóòótọ́ wọ́n mọ̀ pé ebi sọ̀lá àti èèyàn máa ń kéwú sókè ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àti òtítí pa àwọn èèyàn bẹ̀ ń bá wọn àbáwọn jama kan fẹ́ wọ́n fẹ́ kí jama lẹ́yìn kọ́ wọn múra tó bá gbẹ̀rù sókè báyìí gbogbo àwọn tó wọn ẹlẹ́mìí kan máa wọ̀ ẹ̀jẹ̀ ah tani ń ka kùránì ti da ìbátan ẹni tí ń sàkíyà níwọ̀n bá táwọn tó wà lẹ́yìn rẹ̀ ọmọ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ alhamdulilayi rabbil níwọ̀n bá èèyàn ń sàgbèsè ní ẹ̀bọ̀ wọ mọ́sálásí náà ni ọbẹ̀ yẹn náà fi là kọ́ wá gbé gbogbo ọbẹ̀ kọ́ alukur'ani kíkà mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àkíyèsí mi naktafi bi hadha alqadir wa nasalu allah at-tawfiqa wa sadad wallahu ta'ala a'la wa a'lam àwọn bá fẹ́ bẹ̀rẹ̀ question náà ní sókí ẹ̀yọ̀ kan náà inṣàlá náà. Thank you. ẹbẹ̀rẹ̀ bàbá ní sáfútítò níbi ìfẹsẹ̀kanra wọn ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn sàádé wípé láyé òjíṣẹ́ ńlá Muhammad kọ́ra bá nàbí ó ní àkọlé kan kí sáfó ṣe déédéé eléyìí ó ṣe ṣe kọ́rọ̀ fẹ́fẹ́ jù lórí ẹ̀ tẹ̀síwíyà tó ṣòfò ànábìyàmọ̀ wíbẹ̀ tẹ̀wó ṣòfò fàkùn àwọn gbólóhùn tó rinlẹ̀ àtàrọ́ọ̀s kí ẹgbẹ́ kó wọn so nínú èyí táwọn sàábé wa sọ ni pé láyé ànábì àwọn máa ń dúró tó ṣe pé kókósẹ̀ àwọn ìkàn kókósẹ̀ ṣe àwọn àṣìṣe tó kọ́mọ̀ náà ni ẹlòmíín náà tó bá lóun fẹ́ practice sunna yìí yóò wá wọ ẹsẹ̀ báyìí yóò wá wọ ẹsẹ̀ báyìí nígbà tí yẹn kẹtàn eléyìí ṣe ìlànà òjíṣẹ́ ńlá Muhammad àwọn ọmọ ka ẹsẹ̀ ọwọ́dọ̀ dájú kọ kàràtì àmọ́ ẹsẹ̀ kókósẹ̀ òun ni kókó jù òun ló fà ẹsẹ̀ wa gùn jura wa lọ ẹni tẹ́sẹ̀ rẹ̀ gùn ẹni tẹ́ pé èèyàn kúkúrú ni ẹsẹ̀ ṣe tó bá ṣe pọ́ máa dín ni kí ni ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yìn òun ti kókósẹ̀ lásùmọ̀ra wọ́n lè má kàrà ó lè má straighten ṣùgbọ́n kó jẹ́ pé kókósẹ̀ òun ló ṣe déédéé kí yẹn ṣe súnmọ́ lóòótọ́ ni nígbà míì léèyàn bá tó lẹ́gbẹ̀ẹ́ lómi wàláì ẹsẹ̀ ọmọ ta yín ni ẹsẹ̀ bọ́ ẹlòmíì sì ní kọ́ òun ẹsẹ̀ yóò yóò pátápátá báyìí kéèyàn máa ṣe àmọ́ kẹsẹ̀ ọ̀kanra wọn kí kókósẹ̀ kanra wọn súnà òjíṣẹ́ ńlá Muhammadin ṣùgbọ́n ìtọ́jú pé níjọ́ mi báyìí ìfá ìmí náà gbá mi ẹsẹ̀ máa ń ta mí ìgbà àdẹ́ díẹ̀ pé ah ẹnì yẹ ọmọ ẹ̀bọ̀ mi máa ń rò pé bóyá ó ń tọ̀hún ẹlòmíì ó ti ṣiṣẹ́ lóko tó ti strong ẹsẹ̀ rẹ̀ tó báyìí fún mọ́yàn báyìí ó sì ṣe kọjá pé ṣùgbọ́n súnà òjíṣẹ́ ńlá Muhammad ni pé kéyìn kí kókósẹ̀ ò ṣe déédéé ara wọn kẹsẹ̀ sísun kéjì ká so ànábì ò ní ẹ má fi àyè lẹ̀ fúrújátán lish-shaytan ẹ má jẹ́ kí ṣù wọlé so ìpìlẹ̀ lórí àwọn nǹkan báyìí wal-ilmu 'inda Allah sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk wassalamu wa rahmatullahi wa barakatuh